وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا والنبي Brother Hill. بسم الله الحمد لله والصلاة والسلام من الأكملان على سيد المساليك وعلى آله الطيبين الطاهرين وأصحابه المجاهدين المحتسبين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد نأتي سوا أبيتي سفرة مسألة مسألة إني حديثي sọ pé tí náà bá sọ fún bàlá wa bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ fún bàlá òkè náà ọ̀rọ̀ àwọn onímọ̀ níbi àmọ̀sẹ́lẹ̀ àdìsọ́ north and south ilà imam nígbà tí wọ́n sọ fún bàlá bí a ti wọ́n sọ lórí rẹ̀ àwọn ẹ̀ka tó jẹ́ níbi àmọ̀sẹ́lẹ̀ àdìsọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú náà wá ní bákan náà nínú tí a sọ a ní ìgbà ó ní ó sì dandan kí èèyàn dákẹ́ ìdọ́ni máa ń bẹ̀rẹ̀ kí ìdọ́ni èèyàn lè bẹ̀rẹ̀ sí ní dákẹ́ ní pé tí ó ṣẹ̀wọ̀ ní orí yẹn pé kí wọ́n máa sọ̀rọ̀ ìgbà ó ní ẹnu mọ̀tẹ́dá ò àti insult àbí tahrimi alkalam ṣùgbọ́n ló bẹ̀rẹ̀ bákan náà ní ìgbà ó ó parí àbí sọ sọ pé gbà tó parí ọ̀dọ̀ alimam malik alimam shafi alimam muhammad gbà tí imam kadi khutba méjèèjì gbàtà alimam abu hanifa wọ́n sọ pé kò tọ́ kí wọ́n sọ̀rọ̀ náà gbà tí imam bá parí khutba méjèèjì ọ̀dọ̀ tí wọ́n bá kírun tán wọ́n torí pé ní àsìkò yẹn àsìkò tí wọ́n bá parí khutba méjèèjì kò tọ́ yẹn náfìlà bí ìṣẹ́ tọ́ kí yẹn náfìlà bẹ́ẹ̀ ni kò tọ́ kí títí tí imam bá parí khutba torí pé ní kíní kejì ń ṣàlàyé yẹn kúrò níbi ntí ìlẹ́sìn sí imam bọ̀tí àwọn jùmọ̀ lọ́mà wọ́n sọ pé rárá ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé rárá pé dídákẹ́ ìlẹ́sìn kéèyàn dádákẹ́ kéèyàn dákẹ́ kéèyàn lẹ́sìn sí imam nígbà tí wọ́n ṣe kúpà lọ́wọ́ àti kí èèyàn máa kírun kéèyàn máa yẹn náfìlà nígbà tí wọ́n bá ṣe kúpà lọ́wọ́ yàtọ̀ sí tàṣàtì náà kìí jáde ìdájọ́ àpàdà wà ní ṣàlọ́tà àti ìfìlà ó yàtọ̀ sí ìgbà tí máa bá pàdé kótó ní gidi torí pé ní ìkíní kejì ń kọ́ ẹ̀ láyà lójú láti dẹ́kẹ́ ọgbẹ́ kópa so nábìlà tí yàn yàn súnà ni kí yàn yàn nábìlà súnà ni so ṣùgbọ́n dídákẹ́ táwọn ẹbí pàlà dídá dákẹ́ ìdákẹ́ ń pẹ́ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ló jẹ́ jẹ́ ẹni tí ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ lọ síbẹ̀ ìyẹn ló ti ọ̀ràn yẹn lọ́kàn máa ń ṣe súnà nígbà tó wọ́n papọ̀ níbi pé ìtọ́jẹ́ ilà àwọn ìtọ́jẹ́ ìdí tí wọ́n fi ní ká má ṣe ká má yàn náà sábà tí wọ́n ti pọ̀ lọ́wọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n ti ọ̀rọ̀ padà ń bọ̀ bẹ́ẹ̀ òkúta lọ́sẹ̀rà so àti pé ká má sọ̀rọ̀ nígbà tí wọ́n máa sọ̀rọ̀ lọ káfílẹ̀ bí kìí káfílẹ̀ gbọ́n tí wọ́n bá mi lọ́gbà tí a máa náṣẹ́ yàn mí gbọ́n lọ́jọ́ pé tí a máa sọ̀rọ̀ náà èmi ti fi yàn kí wọ́n má pa ẹlòmíì tó kọjá kẹ́ so ìjọba náà ni pé yàn mí gbọ́n tí ìmọ̀ kí n máa bá ti parí kótópà méjèèjì so èèyàn lè sọ̀rọ̀ sísọ̀rọ̀ tí wọ́n lè sọ̀rọ̀ kò dín ẹ̀ kò kò ti ìyún náfìlà èèyàn lè sọ̀rọ̀ bí ọ̀yàn náfìlà ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ní màá sọ pé èèyàn lè sọ̀rọ̀ bí ọ̀yàn náfìlà lásìkò yẹn lórí lásìkò yẹn ìyún náfìlà ó di ọ̀rìn ẹ̀ tí wọ́n fẹ́ bá ìmáàmù kì í lọ́wọ́ ọ̀rìn yẹn náà ni pé wọ́n fẹ́ bá ìmáàmù kì í dúmọ́ tí àwọn arìnrìn náà lásìkò yẹn yóò di lọ́wọ́ kò ní kí wọ́n lè yan náfìlà àkọlé ní kí wọ́n lè bá imam kí ọ̀nà ìyọ̀jú máa ti abẹ́ kí yẹn nínú kí wọ́n máa bá rọ́kà kan àbí kí wọ́n bá rọ́kà àbí kí wọ́n máa kí wọ́n bá rọ́kà kan náà ṣùgbọ́n èyí tó èyí ní bá èyí ní má bá imam bẹ̀rẹ̀ júmọ́ àbí pé kan jọ ìrìn júmọ́ ní láàrin ìgbà tí màmá ti ń kìlọ̀ fún gbogbo eléyìí kò sì bá mu ṣùgbọ́n ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ láàrin ìgbà tí màmá sọ pé tí wọ́n bá parí kótó méjèèjì ní ọ̀rọ̀ lẹ́dí láti mú kí wọn kí ọ̀nà yẹn tí èèyàn fẹ́ kí ẹ̀rọ jùmọ̀ tí wọ́n fẹ́ pẹ̀lú ìmọ̀ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ń fásọ̀rọ̀ àti òrè tọ́ra kọ́ ẹ̀ méjì wọn sì kí wọn yàtọ̀ síra wọn níbi eléyìí wọn papọ̀ fi hàlù kútọ̀ wọ́n tọ́ra kọ́ bàdà sọ̀rọ̀ rí mìíràn kútọ̀ kéjì so wọn tọ́ra pé wọn torí pé torí bẹ́ẹ̀ so àmì máa Abu Hanifa sọ pé bí wọn sì lè bí ọsẹ tọ kéèyàn yẹn náfìlà náà nìkan kéèyàn tó ṣe nínú kéèyàn sọ̀rọ̀ náà ìbàdàn wọn sì fún pàmò èdè ǹdọ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ní mímọ̀ ọ̀nà àlọ́tẹ̀ wọn torí pé nínú èdè àtọ̀ síra wọn ní ìgbà tí iná bá ti parí kópa kí kò tọ́ náà yóò wá pípé kí wọn máa kí wọn máa yẹn náfìlà kí máa ṣe kí máa náfìlà tí wọn ti dé òdo kí wọn máa yẹn náfìlà tí bá dé wọn ti ẹni tó bá sì yan ẹni tó bá yan náà fílà lẹ́yìn ìgbà tí wọ́n máa ń parí kọ́tà méjì yóò kó sínú máàlì yìí torí wọ́n dòmí ló bá ń bẹ̀ wọ́n dòmí ló bá ń bẹ̀ tí wọ́n bá ti parí kọ́tà méjì kò sí tí wọ́n mú ṣe mọ́ akọ́nà sara ní òye. ǹdá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọ́n máa ti parí kọ́tà méjì ẹni tó bá sọ̀rọ̀ lé sọ̀rọ̀ pé inú àbá kí wọ́n tó dẹ̀rùn ni kí ẹni tí ń gbọ́ kútbà ẹni tí ẹni tí ọ̀gbọ́ tí imam yóò dọ́ kúpa imam wọ́n jìnnà sí imam àbí nǹkan náà yóò dọ́ kúpa ni ṣé dáadáa ni kò lè tàn àdìpọ̀ kì í ṣe dáadáa. الإمام أبو حنيفة الإمام مالك الإمام الشافعي الإمام أحمد الإمام شافعي الإمام شافعي قال رجع الإمام أحمد نحن أعرف كان أعرف أنا في dáadáa ni kí wọ́n lè sìn kí wọ́n máa sọ̀rọ̀ bí wọ́n ti ẹ̀ gbọ́ kí wọ́n sá máa sọ̀rọ̀. èèyàn láti dákẹ́ ìyẹn gbígbà tí wọn gbọ́dọ̀ nípa àtẹntí ń gbọ́ kópa àtẹntí ọ̀dọ́ pé eh, dédé ni wọn ẹ fi lè fi fi fi fi lùzọ́ọ̀mù sukùt ní kíkan dán kíkan wọn dákẹ́ kí wọ́n sọ̀rọ̀ rárá. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà tàbí lọ sí ìdọ̀rọ̀ yìí. òyìnbó aládọ́ máa máa fẹ́ lọ́wọ́ ìmọ̀ ọlọ́run ìyẹn lè sọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ kópa طلبة بن زبير رحمه الله رضي الله عنه sódà àwọn náà sọ pé èyí lè sọ̀rọ̀ tí àwọn bá gbọ́ kútùbà torí pé ní tí wọ́n ti sọ pé kí wọ́n dákẹ́ láti fi gbọ́ kútùbà yìí náà ìgbà tí wọ́n bá ti wá gbọ́ kí ó ti dandan kí wọ́n dákẹ́ mọ́. bí ìgbà tó yẹ pé wọ́n wọ́n àlákọ̀ àlákọ̀ fọkàn àbí mọ̀nà tó fọkàn lọ́dọ̀ wọn òun náà ni gbígbọ́ kútùbà èdè tí wọ́n fi ní ká dákẹ́ nù nígbà tí ọba tí wọ́n tí wọ́n gbọ́ ọgbà tí wọ́n bá dìmọ̀ sí imọ́ tí wọ́n gbọ́ tí imọ́ mọ̀ wí ní túmọ̀ sí pé dandan tí wọ́n padà dá lọ́rùn àti wọ́n gbọ́ ọgbà kò ṣe dandan mọ́ nù. pé a ti mọ̀ èdè tí wọ́n fi ní ká dákẹ́ tí wọ́n fi gbọ́ ọgbà nígbà tí wọ́n máa gbọ́ sí imọ́ ń wọ́n tí wọ́n bá ti gbọ́ ní túmọ̀ sí pé dídákẹ́ wọn الحكم يدور مع الحكم يدور مع علته وجودا وعدما so ṣùgbọ́n ọ̀kọ́pọ̀lọpọ̀ mímọ̀ sọ ní ọdọ́dọ̀ alimam shafi rahimahullah ọ̀rọ̀ méjì ni wọ́n wá látọ̀dọ̀ wọn ọ̀kan náà ọ̀rọ̀ wọn ọ̀pọ̀pọ̀ máa ń tọ́pọ̀lọpọ̀ mímọ̀ sọ ṣe èèyàn láti dákẹ́ èèyàn gbọ́n tí máa mú wí èèyàn gbọ́n tí máa mú èèyàn láti dákẹ́ èkejì ni pé èèyàn lè sọ̀rọ̀ mọ̀tí ọ̀rọ̀ tí ó wà ní kútùbù wọn tí ó jẹ́ pé àwọn àwọn mọ̀lẹ́kì àṣàfẹ́ yóò ń tán akọsílẹ̀ náà pé wọ́n á ní tí àwọn bá ti dán tí ẹni tí a bá ti dán ìtumọ̀ mú un wí. fọwọ́ àmúkáyọ́rọ́ bẹ́ẹ̀ ní àmọ́ yìí ó ní kí àsìkò ṣe kan ní ọ̀rọ̀ méjì. nínú kó jẹ́ pé kó dákẹ́ àbí kó má dákẹ́ kó má ka Quran àbí kó ṣe máa ṣe tasbih kó má ṣe zikir ṣùgbọ́n ní ẹ̀jẹ̀ pé ó máa dán sókè lè dùn sọ́kàn so wọ́n ní ọ̀kan méjì ni ló ṣe torí pé ní ìgbà tí ọ̀dọ́ kútbà tí wọ́n sọ pé kí n sọ ọ̀dọ́ kútbà wọn kò ní kó sọ̀rọ̀ ní kó dákẹ́ wọ́n sọ pé lè dákẹ́ àbí ní tó dáa jù òun ni pé kó máa ka Quran àbí kó sọ pé kí torí pé ní ìka Quran rẹ̀ àbí kó sọ pé kí bí tasbihu nàbí tahmid nàbí tahlil ọlọ́lá àbí kó dákẹ́ lásán lọ lórí òtún bí aládàá kàrà pé ọkà Quran mọ́sẹ̀ wíkìr ọkà nígbóhùn sókè náà ó jẹ́ jùlọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ iná ní ti ọjọ́ gbà torí pé ní wọ́n kọ́ aláṣẹ̀lẹ̀ ká dákẹ́ kálẹ̀ sì sí iná èèyàn dán tí mọ́mú wí o àbí èèyàn dán tí mọ́mú wí o so èèyàn jìnnà sí torí pé èèyàn jìnnà sí àbí èèyàn jìnnà sí ní ojú kí wọ́n gbọ́ èèyàn lé kí ni kò tọ́ kí sọ̀rọ̀ ìyàtọ̀ lẹ́wọ́ adúgbò kí wọ́n jìnnà sí ìmáàmù jọ mi fẹ́ẹ́ fẹ́ẹ́ jìnnà tí wọ́n jìnnà sí ìmáàmù ẹ̀jẹ̀ kí wọ́n gbọ́ ọ̀kúpa èèyàn sì lè súnmọ́ èèyàn sì lè má jìnnà fẹ́ẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n má gbọ́ ọ̀kúpa jọ mi bí káàdì wọ̀ pọ́nmọ́ wá ń bì kan ìwé yàrá àwọn mọ́sálásí mi tó súnmọ́ títí tó ṣe wọ̀lẹ̀ pé ọkọ̀ ńlọ yín bọ̀ ní sọ táwọn tí ọba tẹ́ pé wọ́n ráyè wọ mọ́sálásí tí sùkúrù ti wà mùtádà ó ti ìnáwó ní àwọn ọmọbìnrin sọ́ndẹ̀ pé tọ̀ ẹni tí ó bá ti gbọ́ kútbà o ẹni tí ìdàkà náà bàáyé dán ọ́ rẹ́rà bàáyé dì ó jìnà sí mọ́mù àbẹ́ jìnà sí mọ́mù wọ́n fi máa yan méjì bẹ́ẹ̀ wọ́n fi máa yan méjì papọ̀ wọ́n fi máa ọdẹ tó kó lè jẹ kí wọn dákẹ́ wọn náà ní kàtí ó jù ní ọ̀dọ̀ àwọn oníyàn àti pé àìgbọ́ ó lè ṣe é ṣe pé kí mọ́mọ́ tó parí kó padà gbọ́ kó gbọ́ tó gbọ́ tẹ́lẹ̀ kó tó padà máa gbọ́ kó tó kó tó kó tó báyìí sí máa gbọ́ padà tòtí báyìí kó wá tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú láǹfààní ọ̀dẹ́lẹ̀ yìí wáyé àmàkà ìgbà tí wọ́n ti parí aláṣọ kí n dákẹ́ èèyàn láti dákẹ́ náà tí mọ́mọ́ tó parí kútbà rẹ̀ sọ náà ọ̀dọ́ náà tó ní nínú. وعن ذلك رضي الله عنه رجل يوم الجمعة النبي صلى الله عليه وسلم فقال صليت قال لا قال قم فصلي ركعتين حديث صحابي جابر بن عبد الله رضي الله عنه وعن سائر الصحابة من قائم tó wọlé ńgbà tí ànábì sọlọ sọtún ṣe pẹ̀lú mọdó rẹ àkọlé rẹ gbé tí wọn bá wọlé bá ìmáàmù tí wọn sọ kó gbà lọ́wọ́ ṣé wọn lè kí tẹ̀síàtì náà lè kí tẹ̀síàtì mọ́sí mo lérò hadith yìí nìyí so hadith yìí hadith pé ọkùnrin kan wọlé rọ́bì ọlọ́ọ̀án ọkùnrin kan wọlé ọkùnrin kan wọlé rọ́bì ọlọ́ọ̀án tẹ́lẹ̀ náà mi sọ ọkùnrin náà bá jókòó ọ̀tún jókòó sọ̀lẹ́ta ìyẹn ni pé sọ ti kíráka méjì sọ ti kíráka méjì ó ní ara pẹ̀lú ìgbésẹ̀ pé sọ̀lọ̀ sọ̀rọ̀. وصلي ركعتين قم فصل ركعتين أيا عندي أوكي ركع ميجي سو إيدي أوكي ركع ميجي سي أوكي يعني كنت أجي في حياة المسجد àlẹ́bípa sọ̀hábẹ́ náà tẹ̀lé sọ́lọ́ ọ̀sán ọkùnrin yẹn wà nù ríwá mi pé òun náà ní sùlẹ́ẹ̀k bọ́ọ̀nù àpàfáàn sùlẹ́ẹ̀k sùlẹ́ẹ̀k alọ́gọ́tàfáàn iná ẹ̀ lọ́pẹ́ mo sì wà nù ríwá yà mí ẹ̀yẹn wà nù ríwá yà sọ́wọ́n ní wọ́n sọ́nà mùsùlùmí rahimahullah bẹ́ẹ̀ ni Tabarani ní ríwá tí mo ń sọ bọ́ọ̀nù aswad ní ríwá nínú rẹ̀ sọ látọ̀dọ̀ nínú náà Muslim Allah àti nígbà wọn pé sọ pé ànábì ọkùnrin yẹn ó náà ní Sulaik al ǹdọ́ tó wá ń bèrè Muslim bákan náà àti Tabarani pípé ń bèrè riwaya bon al-Aswad pípé ọkùnrin yẹn ó náà ní bon numan bun wọ́n tún wá nàbẹ̀ wáyà mi pé wọn ibùn hadiya lọkùnrin yẹn wọ́n tún wá nàbẹ̀ wáyà mi bí eh, lọ́dọ̀ tọ̀dọ̀ ọ̀dọ́kùnrin pé ọkùnrin yẹn ó ní àtẹ̀jẹ́ àwọn ọ̀rọ̀ ní Qais ọkùnrin yẹn láti dídẹ Qais ọ̀nà ọjọ́ jùlọ ọkùnrin ẹni tí ó wáyé lọ́wọ́ amúhàm tí wọ́n dá kọ̀lẹ́ ń bí tí wọ́n dá kọ̀lẹ́ ń bí. àwọn onímọ̀ lọ ṣèjámọ́ láàrin àwọn ṣìláfù ìwáyà tó wà nípa pé ìta ló ń tàn. bẹ́ẹ̀ ni ìwáyà tó wá pé òun náà ni ṣùgbọ́n al-Qahtani èyí tó sọ pé òun ni an-Nu'man bin Nawfal. bẹ́ẹ̀ ni ìwáyà tó sọ pé ataba Qais rajulun min Qais. wọ́n ti lọ́mọ ẹ̀kọ́ ìsọ́ni kò ní tààrọ̀ pẹ̀lú pé kò ní àtakò kò tako wípé ẹni tó ẹ ọkọ tẹ́ni ẹ̀ ń jẹ́ ọ̀nà sùlẹ́k alùkàtàfáàní torí pé ní alùkàtàfáàní ẹnu ẹ̀kọ́ ìsọ́nà lọ́wọ́ so ó sì wá nínú bìhámàt nínú bìsìkìyà bìsìkìyà wà pé ó dín hàdíyà ń tọ́ba jẹ́ pé wáyé ó dín hàdíyà gan náà ní túmọ̀ sí pé bóyá kó níyà rẹ̀ nìyẹn àdàpẹ̀rẹ̀ ni àdàpẹ̀rẹ̀ ni ní túmọ̀ sí pé Sulaik al-Ghatafani òun náà ní ibn Khadija ṣe kó níyà nù ìyẹn ní jẹ́ ká lọ síbi ìgbà tí àwọn apá kan náà ń máa náà sọ nípa pé ní ti ń jẹ́ kúníyà nínú náà ma suddira bi adin

rayo kánà ọ̀nà àwọn tí wọ́n alkafiyan alimam ibn ibn hajj ibn hajj al-maliki sharif radi nínú àṣírò tó nínú àṣírò wọ́n fẹ́ jẹ́ pé nínú àwọn asan ṣòro sà nínú ṣàrò tó ta dọ́gba fún tíra alkafiya nínú wọ́n ti kẹ̀jì sí sáfù wọ́n pè ní ṣáfíà so àfáàrà ńlá yìí wọ́n ṣe ṣàrẹ̀ méjèèjì ṣèkáfíà àti ṣáfíà wọ́n ṣàrẹ̀ rẹ̀ ó nípa fíhì fíhì ọ̀sán tó jẹ́ kíníkèjì fíhì edmond martin ìmọ̀ rẹ̀ ṣe kí n kó tó kan so tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé àwòsí dúró bèbè bẹ́ẹ̀ ni kúníà gbogbo ẹgbẹ́ wọn ti sọ pé ibùkàdà àbí ibùfúnra wọn ni kúníà náà. نترى به قاطع شراح مع شراح خبيث قير ابن هدية لوركير بشكوى انتصى ابن محمد قير ابن بشكوى ابن بشكوى لا توني ابن هدية ابن هدية بكوني أنا من جفن كما سيستجواب صار رأي مداد مداد مخاص بكي ما سدر ابن كذلك يطلق عليه الكنية نبدأ في ابن سواجنا هنا ما جاكني kunya wanku so ibnu awa ibnu kaza ibnu kaza so kuma kunya nan na àwọn ọdún mi sọ pé nínú kọjá pé ìkẹyìn takarọ lọ́dọ̀ àbí kọjá pé kí wọn gbé àwọn ìrọyà tẹ lórí aláta adúlọ kẹsàn pípé kẹsàn yẹn nǹkan tó ṣẹlẹ̀ yẹn kẹsàn kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tó bẹ ìṣẹlẹ̀ tó sọ láìkì kó ṣẹlẹ̀ fẹlẹ mi tán pé ní ọnà ọmọ bón náà àbí ẹlòmínà tí wọ́n dákọ̀ rẹ̀ nínú rìwáyà mi wọn náà bàdà tó nínú. já ọ̀rọ̀ jùlọ. wàá yà màkàn tí sọ̀hábí bá wá tí wọ́n dákọ̀ sọ̀hábí ẹ̀yìn pé tọ́ba wa mú bàmà. ibham sọ̀hábí láyà dùn. sọ kò sí nǹkan tó lè kọ́nyọ̀ bá sánàdùn yẹn rárá. sọsì yẹ ọgbà àwọn sọ̀hábí ẹ̀yàn ọ̀dọ́ọ̀lù ni wọ́n wọ́n hàn mọ́ ọ̀dọ́ọ̀lù kó lò hàn láyé ṣàbí àbí láyé ṣàbá wọn náà rí ajmọ̀ àmọ́ ayọ̀ tàbí wọ́n hàn ọ̀dọ́ọ̀lù kó lò hàn láyé ṣàbá. gbogbo àwọn sọ̀hábà ẹ̀yàn lè jẹ́ àmọ́ ayọ̀ tàbí ìkọlù hàn. ó ní pé gbogbo wọn ọ̀dọ́ òní wọn ẹni dédé ni wọn ẹni ẹni wọn. ìdí àlà pẹ̀lú tó tóbi náà tí wọ́n fi ṣe tàdéèl àrídọ̀ rọ́dí aláwọ̀ ánú mọ́rọ́dọ̀ ánú. لقد رضي الله عن الذين يبايعونك تحت الشجرة كنت عدلوا يعني torí kan tí àbáyọ lọ sí dẹ́gbẹ́ pé ọtí ṣèkékè ni ó ti já lónìí yẹn ẹni tí àbáyọ lọ sí tí àbáyọ ní fúláàrùn màdé yìí nàbí ọlọdọ àná so n tún bá sí pé ẹni tí a dọ̀rọ̀ wọlé tí a tẹ́ pé sókù lọ́dọ̀dọ̀ àkẹ́sì kì í nà so kò sí dáàbò gbogbo ẹni tún bá sí pé ọgbà àwọn sọ̀hábà yẹn ìbò wa ń lọ alẹ́ àgbà yẹn mahalo rẹ̀ mahalo àtẹ̀sọ̀ náà gbogbo wọn yẹn ọ̀dọ́ọ̀lù ni wọn o tọ́ba tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti dá pé ẹnìkan tó yẹ pé mo sọ̀hábà bá ní àsọ̀mídìta tí wọ́n bá mọ́lúpẹ̀ táwọn onímọ̀ àdéhùn máa dá pẹ̀lú so níbi àtẹ́mọ́dá pẹ̀lú ọ̀nà mi so ọ̀dà kò sí nǹkan tó bá ti àdékò àǹfààní tí wọn bá dàpọ̀ ẹ̀ tàbí tí wọn bá ní sí rèwà tó wá sọ̀híhà nípa pé ta ni ó kọ́ ń tàn ta ni ó kọ́ ń tàn ẹ̀ bí ẹ̀ hadith yadkhuluna min ummati sab'una alfa بغير حساب بغير حساب ولا ولا عذاب سلطان ابي سو انت ما حديثنا بتطاري wáyé tí ọ̀kàṣà sọ pé ọdẹ ọlọ́ àyànjẹ́ alámi nínú àbẹ́rẹ́ wáyé ni hal ana minhum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ọkàn ànábi sọ pé anta minhum. ọkùnrin kan sọ pé faqala rajulun ọdẹ ọlọ́ àyànjẹ́ alámi tọ̀ wọn náà bí ànábi bẹ́ẹ̀ mi náà sáré àfihàn wọn nù wọn. ọkùnrin rajulun wọn dákọ̀ nínú sọ̀hábàdàn kí ọkọ ọkọ ọkùnrin ló ń jẹ́ bákan ṣùgbọ́n àìdá pẹ̀lú kò sí dọ́rọ̀ rún bẹ́ẹ̀ kò sí dọ́rọ̀ rún bẹ́ẹ̀ rárá pẹ̀lú náà. sọ̀láìtà ẹ̀ anábì bẹ̀rẹ̀ ní pé ṣé ọkìrákà méjì ṣé ọkìrákà méjì ọkùnrin rárá wọ́n sì kọ́pù hamza bàtà wà nù rẹ̀ ráyà ni pé wọ́n ṣe ìsáàtẹ̀ hamza yẹn wọ́n ti hàn níbi ìrìwáyà mi hamza yẹn wọ́n fi hàn níbi ìrìwáyà mi ó sọ ní sọ́nà sátidé àwọn tí wọ́n ti pé asọ̀lẹ́tà àkàtẹ́ asọ̀lẹ́tà àkàtẹ́. قال لا قال قم وصلوا ركعتين فأدرك فأدركهما نعم نعم أنا بيسألك صلى الله عليه وسلم كوكا كان يجيش من بيجي أنا كي أصلي ركعتين وأتجاوز فيهما كوكا كان يجي مسجد مسجد كوكو مسجد كوكو سو ما أنا مثلا طبعا حديثي إنه من يعني أو الطفل إمام kàntìmá àwọn máa tó ń sọkú gbà kó sọ̀rọ̀ kó pa ìlú kó kó pa kàntìmá tí ọ̀rẹ́ kó pa láṣẹ pé kó ṣe nítorí kó ṣe tí ò bá pọ̀ jù àbí kó kọ̀ fún kó má ṣe nítorí kó ṣe tí ò bá pọ̀ jù. torí àná bí sọlọ lọ sọlọ wọn rí i pé ṣùgbọ́n àlùkàtàkàrà ní nàìjíríà lọ́hàn pípẹ́ ẹ̀kọ́ kíkà hẹ́tọ̀ mẹ́tì náà ò sì kì í ẹ̀yin náà mẹ́sìn tó fi jẹ́ ẹni pé ànábìyẹn sọ kúpà lọ́wọ́ àwọn náà fẹ́ jọ kúpà náà so anabi dẹ sọ fún wa pé ah, ǹde òkè anabi sọ̀rọ̀ bákan náà sọlọ sọlọ ẹni tí imam bá bá sọ̀rọ̀ pẹ̀lú pé imam bukata ti kọ ọ̀rẹ́ mi tó ń ṣe àbá fẹ kọláṣẹ kó ṣe kankan àbá fẹ kọ ọgbọ má ṣe nǹkan àbí ó bí pé kó ṣe nǹkan ó bí lọ́rọ̀ pé kó sàn kankan imam béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ó nídìí kíkọ́ fún imam gbèsè nínú àwọn tó ń dọ́kọ̀ gbà ó lẹ́tọ̀ọ́ pọ̀tàn wọn dáhùn torí pé sọlẹ́t alùpàtàfáàní ó sọ pé là ó dàn kó sọ́ọ́ ti kírun ó ti kíráka méjì anábì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ́ lọ́sọ̀nà sọlẹ́t alùpàtàfáàní sọ pé rárá ṣe fi wọn dákẹ́ wọn sọ bá wọn sì wọn sì ṣáàlà wọn sì wọn sì mérí wọn lọ lọ àná so bẹ́ẹ̀ dẹ̀ ni ẹrú ẹni tó bá nábì ṣé bá ìfọ́n lè jẹ́ ní kàdé sọ̀rọ̀ sọ́ọ́ lọ́ọ́ àlùfẹ́lá ó sọ pé mẹ́ta sáà. عندنا لنا طائرة عمل سبب صلى الله عليه وسلم ماذا أعددت لها كل بربيعف ويحك ماذا أعددت لها ماذا أعددت لها كل بربيعف ودعم في حب الله ورسوله كيف تقول نسمع بنا لون بريبريشن فوز مثل النبي صلى الله عليه وسلم ودعم كشان ودعم كشان ودعم كشان so that are there inú masáàlì tó wà níbi àdéhùn yìí nínú masáàlì tó wà níbẹ̀ náà ni pé tí ọba ọba wọlé tí máa gan ni ọgọ́gọ́rin mẹ́rin tó wà ní masáàlì tó tó tí wọ́n fi tí máa mú fi dàpọ̀ àdéhùn yìí bí ó ń di ayọ̀kọ́ yẹn náà fúlàní kókè tẹ̀ hàtọ̀ mọ́sítì ìyẹn ni kókè tàfíyàtọ̀ mọ́sítì yàtọ̀ sáwọn yàtọ̀ sí tahiyat masjid kò tọ́ kí wọ́n tún yan náfìlà kankan mọ́ kò tọ́ kí wọ́n yan náfìlà kankan mọ́ ìgbà kò tọ́ àti masjid nìkan náà wọn náà lọ́wọ́ wá lórí ẹ̀ so hadith yìí ó dá lórí pé tí màá máa sọkú gbà lọ́wọ́ o èèyàn lè yan tahiyat masjid. náà bàtà wọn ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ sí alimami. Shafi'i sọ Ahmed àti àwọn mìíràn àwọn onímọ̀. ọ̀rọ̀ kejì ń mọ́ṣálà yìí á ní kọ̀tọ̀ kí èèyàn yàtọ̀ hẹ́t mọ́sí tí wọ́n máa ti sọ̀rọ̀ wọ́n ti máa bá ti sọ̀tọ̀ kọ̀tọ̀ kí èèyàn yàtọ̀ hẹ́t mọ́sí. ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ alimam Abi Hanifa bẹ́ẹ̀ ni alimam Malik rahmatullahi ala jami'a mubadu salaf. tàwọn onímọ̀ mi náà tó wá ṣùgbọ́n àwọn salaf. so pé kò tọ́ wọ́n á ní ọ̀nà tí wọ́n fi dáhùn nípa ìfi àdéhùn ìṣẹ́rí ó rí pé tí àwọn bá gbèrò ẹni náà fi láti máa máa ṣe púpọ̀ lọ́wọ́ wọ́n ní ọ̀nà tí wọ́n fi dáhùn lóríṣiríṣi wọ́n lọ díẹ̀ ìgbìyànjú látọ̀dọ̀ wọn ni kò sí èsì ó kọ́ ọmọ ọlọ́run àdéhùn yìí ìyẹn ni pé kò sí èsì ó lè tako nǹkan hàn sí ọ̀nà hadith yìí pé ó jẹ́ nítorí bá ti dé o tí imam ṣe tí imam tó ń ṣe khutba lọ́wọ́ tí ẹ bá lè kó dédé sígbà tí imam ti parí khutba o ó ti parí khutba ó ń tàn ó lẹ́tọ̀ọ́ kó kíkẹ́ help message ìgbà tó bá ti wà báyẹ̀ tó bá ti fún látara pé ó ń tàn ìgbà tó dé sí imam ti parí khutba ọkàn dé parí khutba náà lọ́jọ́ bọ́sẹ̀ wọlé parí khutba automatic direct message náà torí pé èyí ò di lọ láti kọ́kọ́ bá wọn kí ọ̀ràn àbíkọ́ bá wọn bẹ̀rẹ̀ ọ̀ràn yẹn tí ń jẹ́ júmọ̀ ọjọ́ yẹn kò fẹ́ ṣe àpàdé délé yẹn nígbà tí mọ́mú bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó ọ wọlé tí mọ́mú sì ń ṣàkópa lọ àsìkò sí wà tó lóbi kíkẹ́ hàtì mọ́sí náà mọ́sálà yìí so ó do dáhùn tí wọ́n fi dáhùn lórí pé ẹ̀kọ́ tọ́ tó tọ́ yẹn lẹ́fìlà kó jẹ́ ìgbìyànjú tẹ́ pé kò lè takò nítorí àṣìwánu àdéhùn látara bí àwọn ajíríbà yẹn wà bọ̀ ẹ̀fà tí sàlẹ̀má bin hajar sọ àkọwà ló ń bẹ̀ ẹ̀dà mẹ́wàá dídí bẹ́ẹ̀ lọ. nínú rẹ̀ ni pé bóyá ọ̀rọ̀ yẹn wà maksus fún ọjọ́ ẹ̀ńtọ́ni ọ̀rọ̀ yìí nìkan tánàdì kọ́láṣẹ sallallahu alaihi wasallam select nìkan ni torí pé ó wà ní condition kan condition yẹn ni pé bóyá ẹni tí kò ní lọ́wọ́ ni wọ́n radiyallahu anhu ànábì wa fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa fi sallallahu alaihi wasallam ẹni tó bùkátà ni wọn wá fẹ́ sọ ní ọ̀nà tó yẹ pé yóò fi jẹ́ ìtìjú fún sọ̀hábì wọn fi wá pa aláṣẹ pé à ń dèbò kó kí wákà méjì sódà táwọn yóò lè mọ̀ pé irú ẹni báyìí rẹ tí à ń sànù lẹ́yìn ọlọ́run pé káwọn ò sì sàrà fún ọ̀tọ̀rọ̀ yẹn lẹ ọ̀rọ̀ yẹn lẹ so ọ̀rọ̀ yẹn lẹ so torí pé eh, eh, ráyọ̀rù hadith kan dá lórí ẹ̀ so lẹ́yìn ẹni pé wọ́n ní sahabi pé ó rọrùn pé eh, ó rọrùn kọjá pé ó ti kírun tẹ́lẹ̀ ó ti kírun tẹ́lẹ̀ ànájọ́ abẹ́rẹ́ pé sọ́ọ́ ti kírun sallallahu alaihi wasallam so ìgbà tí wọ́n rí pé wọ́n ti kírun ó jẹ́ kí àwọn ọ̀gbìn sọ pé sọ́lọ́ sọ́lọ́ níbi kó kíráka méjì bákan náà àbí pé kò ní aṣọ tí ó fi kírun bọ̀tẹ́ wọn pé sọ̀hábì ànábì sọ̀rọ̀ sọ́nbẹ̀ fún ní aṣọ méjì bàtà lè fún aṣọ méjì náà tó fi kọ̀tọ̀rọ̀ ó fi kọ̀tọ̀rọ̀ ó fi kọ̀tọ̀rọ̀ so lẹ́yìn ìgbà yẹn ó tún wájú mọ̀ ní èyí tó tẹ̀lé ó tún wá tẹ̀kẹta na àtàwátà kẹta wọn lè gbé sọ pé ọyá sọ kí rákà méjì rákà méjì lẹ́tà health message onírara ọyá ìgbé kó kí rákà méjì lọ lẹ́tà health message so bákan náà si sàtọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa ajúbà lóbi ẹ̀ kò sí ètò tó bi so nínú àyìn náà tún ni pé sọ̀hábì ìgbọ́ ní ìrìn tọ́jọ tẹ́lẹ̀ tó ní ìrìn tọ́jọ tẹ́lẹ̀ pé ọlọ́run ti káṣù rẹ̀ fún ahmed muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé lágbájá ọdún ìrìn tọ́jọ tẹ́lẹ̀ o àwọn ìdíwájú pé sọ̀lẹ́t àsọ̀lẹ́t ọlọ́run pé ọjà kí irun kó ṣe kíni kó tàjà wá zàǹbẹ̀ nígbà tó yẹ pé bẹ́ẹ̀ wọ́n jẹ àṣùbà jọ̀hún torí àṣùbà nìkan máa ń kí méjì so wọn ní pé ànábì sọlọ sọlá ọlọ́run ti wá jẹ́ kó ọlọ́run ti fi mọ̀ pé lágbájá jẹ gbèsè irun o kùm fasalu rakati sọ́yẹ́ pé ọgbà àwọn ájúdà yẹn ọlẹ̀ ọlẹ̀ sódàtì ọlẹ̀ so bàtínú tẹ́ jẹ́rìí wọn gan tí ó ṣe ni pé àwọn anusunan àdéhùn sunan ni pé ànábì sọlọ sọlọ ọkùnrin kan lẹ́gbàá tí wọ́n ṣe kó gbà lọ́wọ́ náà sọ̀hábà náà jùlọ lọ́wọ́ àléhùn àgbáyé àwọn abọ́sọ̀rọ̀ àná hadith pé bó ṣe jòkó bó ṣe dé bó ṣe dé báyìí dé ẹ̀sàkátọ̀ rẹ̀ pàbà nà ń tẹ àwọn ọmọ alẹ́ kọjá bí kí wọ́n fẹ́ bọ́ síwájú àti kọ́ fẹ́ bọ́ sí kọ́ fẹ́ bọ́ sáyè kan gbà kí wọ́n bá pẹ́ fọ́jọ́ fojú náà kí tí wọ́n sẹ̀rọ̀ dà wọn ẹ̀rẹ̀ náà bìsì wọ́n máa wọ́n máa tẹ ibì kan kọjá láyè ń fẹ́ rántí sùn. àníbi ẹsẹ̀ pé sallallahu alaihi wasallam ijlis laqad anayta wa aghayt ijlis laqad anayta wa aghayt Joko, ó pẹ́ ó sún ní àwọn ìyàrá wọ́n ní tó bá jẹ́ pé àwọn hànàfíà àti màlìkíyà àwọn tó bá jẹ́ pé èké àìṣe tẹ́hẹ́tù masjid kí wọ́n kí tẹ́hẹ́tù masjid tọ́ nígbà tí a máa ṣe pípa ẹ̀ anáyọ̀ bá sọ pé kókì anáyọ̀ bá sọ pé kíni kókì tó wà tó máa ṣe pé kò tọ́ ni. bákan náà ẹni tó ń lọ sí ẹ̀ irú sẹ́yìn náà fún ọjọ́ náà khalifa kẹta lásìkò tí wọ́n ń ṣèjọba khalifa kejì wọ́n wọlé ọpẹ́ ọpẹ́ wọlé lójoojúmọ́ àwọn àjọkù ọmọ mi wọ́n sábà kékeré jẹ́ wọn pẹ́ wọ́n sá sọ tó dé kẹ́wọ̀n pé wọ́n fún ẹlẹ́sìn sí wọn pé tọ̀ láwọn fi tèrè ráyè sàlọ̀ láfàfẹ́ débi ìmọ̀ ni wọ́n máa ń rábí sọ fún wọ́n máa ń sọ pé wọ́n lò dó àìdán ọ̀tẹ̀ tó lè tèrè ráyè sàlọ̀ láwọn ti sínú yóò wá tèrè ráyè wẹ̀ yóò tún tẹ̀lé ọ̀la túmọ̀ rẹ̀ ṣùgbọ́n àìrí kan wà pa fẹ́ náà bin Abdullah ń wọlé nígbà tí ọba bin Zubair tí wọ́n ń ṣe khutba wọ́n jókòó kò sẹ́ni tó ṣe nǹkan àlùkò wọn pé yára ìdíkọ́ kí wọ́n káàkà méjì. ń lọ sí nínú àwọn ẹ̀rí tó lára táwọn mú wa nù bọ̀tù dáhùn lórí ẹni pé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ sọ́nà lọ́sọ̀nà fún tọ̀ pé jókòó ẹni tó pẹ́ wọlé jókòó kò pẹ́ ọ̀tún náà rìn náà ànábì kọ wọn kọ pa láti kó jókòó láti kó wọn fi máa ní àwọn ẹni tí wọn tó ti síwájú rẹ kó má fi máa ní wọn la wọn máa dá wọn kọjá bó ṣe ń ṣe iná ànábì sọ kó jókòó kò sínú hadith náà pé báyà ànábì ọ̀pá aláṣẹ kíkọ àbí kò sínú hadith náà pé báyà ènìyàn òkè tẹ̀hẹ́t masjid. nǹkan tí ànábì sọ pé kó jókòó sallallahu alaihi wasallam ó dé àwọn abẹ́ ṣèyàn ní ó kúrò àbí hadith yẹn. لقد آنيت آنيت أي أبطأت وتأخرت قليت وآغيت سنة من الله لأن تشو تشو سكني أمانة لكن كان بنوجو كناني صلى الله عليه وسلم ثم سيدنا عثمان رضي الله عنه أدتي يوتي صفان رون أبو الله أتي يبلا أتي تاما صحابة وصفي قال جدا كريتو كي ركاتين ركاتين فجر آه. جهات المسجد

kí wọ́n fi gbé hàn kí wọ́n fi ní kí wọ́n ṣe nǹkan tó dáa ju kí wọ́n ṣe kí wọ́n ṣe nǹkan kí wọ́n fi kí wọ́n ṣe nǹkan tí ṣíṣe rẹ̀ dájú kí wọ́n má ṣe lọ. so nítorí kí wọ́n dákẹ́ nìyẹn kì í ṣe pé bóyá àbí tẹ̀hán ti náà ti kò tọ́ nígbà tí wọ́n máa ṣe kúkú àná. dodo àwọn kan wọ̀nyí lọ́jọ́ kí àwọn màlìkíyà àti àwọn àlùmàlìkíyà àti àlùhànàfíyà sọ pé kò tọ́ tí wọ́n máa ṣe kúkú so bọ́dún tó dọ́gba náà àwọn onímọ̀ òun náà ni ọ̀rọ̀ ajá sọ pé ọtọ́ fún yàn kí wọ́n kí tẹ̀hẹ́tì nọ́sìt ọtọ́ kí wọ́n kí tẹ̀hẹ́tì nọ́sìt títorí hadith yìí hadith yìí wá ọ̀dẹ̀ clear kò kọjá ní rẹ́rù kọ́bílì ní tàwíìd àti dé sọ́nà àmàdé fún ìtumọ̀ mi ọ̀rọ̀ bàáìd gẹ́gẹ́ bí náà náà sọ pé kò tọ́ fẹ́ nìyẹn kan tó yẹ pé bàlágà wa àhàbà hadith tí hadith yìí tó dọ́dọ̀ rẹ̀ torí tó sì wà ní sọ ìhìn wọ́n sọ pé kò tọ́ kí ìrìn náà fila nígbà tí wọ́n máa ń ṣe kópa lọ́wọ́ ọ̀tọ̀ ni pé ọjọ́ ra yàn kọjọ́ ra yàn ọ̀tọ̀ nìyí ǹjẹ́ kẹ́hìn náà kẹ́hìn yàn kẹ́hìn kan sọ pé jókòó rárá rárá kò tọ́ torí pé hadith yẹn lérò kọ́ abẹ́lẹ́ lè ta àwì sọ̀rọ̀ yẹn lè tú sí bá mi yẹn lè tú sí bá mi wọ́n fẹ́ dàgbà di masun ṣìyàn àti masala masun yàrá nítorí pé àná kò ní tòmátà pé kóm sọ́ọ̀lù rakàtẹ́ ńlọ ní kàfífàtẹ́ ńlọ ní sọ́ọ̀lù rakàtẹ́ ní ọ̀tọ̀jọ́ wá sí ìhìmá so kò ní tòmátà pé kò ní tòmátà nípa pé á ah, ń dé kó kí rákà méjì sí mẹ́jọ ogún lọ. tọ́wọ́ jẹ́ tọ́wọ́ jẹ́ pé náà sọ ní kọ̀yẹ́ kékeré àfọwọ́n bẹ̀ àwọn àmì náà sọ pé lẹ́yìn kọ́ abẹ́lẹ́ ní tàbí lẹ́yìn kọ́ abẹ́lẹ́ ní tàbí bákan náà wọ́n wá nu wọ́n wá pé Abu Sa'id Khudri radiyallahu anhu wọ́n wọlé lásìkò Marwan bọ́ọ̀lù hakam nígbà tí ń ṣe khutba wọ́n sì jòkó àsọ́rí wọ́n sì dìde wọ́n sì wọ́n sì wọ́n wọlé wọ́n sì dìde wọ́n àbí wọ́n sì yẹn náfìlà bí wọ́n ṣe wọlé wọ́n ṣe wọlé tí mọ́mọ́ sọ khutba tó ń jẹ́ Marwan Marwan ló sọ khutba ń dà yẹn ní ọdọ́dún dà yẹn Abu Sa'id Khudri radiyallahu anhu wọ́n kí tẹ̀yà tó mọ́síd. àwọn ẹni harasu ẹni tọ́jú harasu Marwan jẹ́bi security ẹ̀gbẹ́sẹ̀ òjò wọn fẹ́ hàn ẹ̀kọ́ kọ́mọ́kì. ó ní òun ò ní fi kan ní wákà níbi tó ń kí lásìkò ànábì sọ̀rọ̀ sẹ́yìn nífi ilẹ̀ láti gbé kọ́ wọn mọ́kì ń túmọ̀ sí pé tó ti dọjú náà pé tí àwọn bá pẹ́ lásìkò àníbi sọ lọ̀sán tí wọ́n mọ̀ sọ kópa lọ́wọ́ ẹni tó bá pẹ́ ṣe kí ni wọ́n máa ń kí wákà méjì ẹni tí wọ́n mọ̀ pé bí à ń kí abẹ́yẹn òkè ìdáná bí sọ fún ọ̀gá tó fáà ẹ̀rọ rẹ̀ fáà ní sọ̀rọ̀ ẹ̀ka lọ́tọ̀ fáà náà ló sọ pé pọ́ùm ọ̀sẹ̀ lọ kàtì. so ń tọ́ dandan mọ́sálà yẹn ni pé tí wọ́n bá ti wọlé o lásìkò tí wọ́n mọ̀ sọ kópa أيوة أصلا أدبك كتاب هاتنا ستين أكيد so أنت ما ذكر حديث يوم جاء يوم جاء مخصص فون نهي كان نبي خوف ما كما صار كما جاء كما بيز كل ما كان ذات يوم مسوت بلا حديث يوم جاء له تخصيص فون تحية المسجد يعني كنت تحية المسجد وتم وتقولي ثم ما سبق له أتقن أوكي أتقن أوكي so الله بلا تونينا أسمع كي so amaxus ẹtí tí ẹtí ẹtẹ́rì bá wá tó da yọ tó da tó yọ kò níbi ọmọọmọ haditha ọmọọmọ dẹlí tàbí ọmọọmọ dẹlí là kò níbi èyí tó wá lápapọ̀ so tàwárẹ́ yìí nìkan fa àwọn kankan yọ ńbẹ tí ẹ̀rí ń fà yọ yóò ti jáde kọ lábẹ́ ọmọọmọ àdẹ́lẹ̀ là ọmọ àdáhùn yàtọ̀ sí ọmọọmọ là so n tọ́ yàtọ̀ sí ẹ̀sẹ̀ masjid èèyàn gbọ́dọ̀ ṣe ọ̀tọ́ kìnìún ò ṣe so nígbà tí wọ́n máa ṣe kópa náà ṣùgbọ́n tẹ̀sẹ̀ masjid ọ̀tọ̀ fún wa fún àdéhùn yẹn lọ́wọ́ bàbá tó ní ọ̀nà. tẹ̀sẹ̀ masjid sọ̀rọ̀ yẹn wá ní gbẹ̀gàn àbí sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ yẹn ti kọjá tẹ̀sí sọ kọjá ṣùgbọ́n tí a sì tún mẹ́nu bá ni pé àwọn ìjọsọ pé ọ̀rọ̀ yẹn ní tẹ̀sẹ̀ masjid tí a bá ti wọ mọ́sáàsì sọ pé bí ẹ bá ṣe dandan ni anabi sallallahu alaihi wasallam wọn ní stop khutbah wọn ní stop khutbah torí pé kí wọn fi lè pa sùrẹ́tà kọ̀tùfà ní láṣẹ pé ǹjẹ́ kò kí rákà méjì wọn ní àwọn stop khutbah wọn fi bá láṣẹ tó kó kíta ẹ̀kọ́ mọ́tì wọn ní tó máa pé ó jẹ́ dandan ni bí ṣe dandan anabi rẹ̀ ní khutbah lẹ̀ sallallahu alaihi wasallam. bákan náà pé kọ̀ọ̀rọ̀ ọ̀run kékeré anabi ọ̀pá láṣẹ kókó sí nǹkan tó yẹ kọjá súnà tó sì mọ̀ pé ànábì sì sọ tó sì ti pa tó sì pa pa pa pa àwọn ìláṣẹ pé ẹ má sọ̀rọ̀ pé ìlà kúta lè sọ̀hídì ẹ má ń kọ́ lè sọ̀hídì ansit fàkàlàgà ànábì pa aláṣẹ kọ́ pé kí wọ́n má sọ̀rọ̀ rárá ó sì pa aláṣẹ kọ́ kárẹ́ǹtì sọ́kùpà ó tún wá wọn pa tó fi á fi tó pa sọ̀lẹ́ àgbàpá aláṣẹ pé rárá kírun kíra kàmílì tó yẹ ká hàtìmọ́sí kọ́ kí ṣe súnà so ọ̀ràn yẹn lọ́jà sí o so ọ̀rọ̀ yìí sì ni ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ̀ ìrìyà sọ àdìbá abdulhamid rahmanulah wọ́n wọ́n sọ àwọn ẹ̀rí fún ọ̀nà tíra àwọn àlùmọ́hálà so wọ́n ní ẹ̀mí ọ̀rọ̀ jùmọ̀ lọ́mọ àwọn onípẹ̀tẹ̀ hatmas kì í ṣe ọ̀ràn yẹn súnà súnà àwọn ẹ̀rí mi bẹ̀rẹ̀ nípa pé ọ̀ràn yẹn kì í sọ àwọn yẹn wá ti sọ lákòókò ẹ̀ àkànlá sọ ìgbà nínú tábí sẹ̀rí àti àdéhùn yìí nínú tábí sẹ̀rí bí wọ́n sẹ́lẹ̀ yìí àfihàn انت الشيخ وانا في فضلت الشيخ العلامة الشيخ محمد الفقيه الشنقيطي انت انا وجهنا وراء ظهرية سو في تحت مسجد يومين نعم انه مسألة طبعا ده اقنا في رجل في عائلة الصحابية يأتي لا تنتقو pé sọlọsà kóòbù fọsọlẹ. so ṣé ọgbẹ́ni tó bá ti wọ mọ́sálásí pé kókè tàhíyàtì mọ́sí tí ọ̀wá kí mọ́sí ọ̀wá kí tàhíyàtì mọ́sí. hal tafutu tàhíyàtì mọ́sí gidi ló ṣe ṣe ọ̀là tafutu. ṣé tàhíyàtì mọ́sí rẹ̀ tó kí wọ́n ti kọjá àṣọ ẹ̀ ti kọjá àbí ọ̀kọjá. nínú mọ́sálásí tó wà ní hadith yìí nìyẹn àwọn kan sọ pé tí wọ́n tún àwọn àti jókòó the health message tó yẹ kó kí o ti kọjá nìyẹn torí pé anábì sọ pé sallallahu alaihi wasallam idha dakhala ahadukum falyarka' rak'atayn qabla an yajlis àbá fàlẹ́ àbí fàlẹ́ yajlis hatta yarka' rak'atayn kí a má jókòó tó fi ẹni tó gbẹ́ńdọ̀ wọlé kó má jókòó tó fi kí ọ́kà méjì gbómi pé obìnrin tó èyíkéyìí tó bá wọlé òkú kíláàkà méjì tó tó jókòó tí ẹni ti jókòó ń túmọ̀ sí lásìkò àsìkò rẹ̀ ti kọjá ni àwọn mí ni rárá àsìkò rẹ̀ kọjá pé èèyàn sì lè sọ pé èèyàn lè dìde kó kì kó tàdá alákà àsìkò yẹn kó tàdá alákà yẹn pé kó kó lásìkò yẹn bá torí pé ní ànábì sọ fún sọlọ lọsàn sọlẹ àlọkàtà bá ní bọm fasalé àkàtẹ kọfífàtẹ ndekọ kíláka méjì sọmọjọ ogun torí pé ní torí kótó àti àná bíi ṣe mi ò pé tó bá ń ṣe yàtọ̀ láàrin pé tó bá ti dòkó pẹ́ sígbà tí ọba àbí tí ọba jòkó pẹ́ tí wọ́n pẹ́ kọ̀ bá ìgbà tó jòkó kò pẹ́ sígbà tí ó wọlé ó lè tẹ̀dá ọlọ́kà kò lè kì ìgbà tó bá ti pẹ́ kò lè kì. àwọn míì ṣe yàtọ̀ láàrin pé tó ń tàn bá jẹ́ ní tí ó mọ̀ tọ́ba jẹ́ ẹni tí ó mọ̀ wọ́n sọ fún un pé ǹjẹ́ kò kì bẹ́ẹ̀ bí tọ́ba jẹ́ pé náà tọ́ba pé àbí ẹni tọ́ba pé ó bá gbàgbé tọ́ba pé ẹni tí ọba mọ̀ <coughs> ó lówó sílẹ̀ kò ní ìpẹ́kẹ́ tọ́ba jòkó ní ìṣẹ̀nà sàlàyé ìdájọ́ fún un a ní ṣùgbọ́n tọ́ba pé tọ́ba gbàgbé ni wọ́n sọ fún pé kó di kókì. ní sọlẹ́kọ̀ọ́ sọlẹ́kọ̀ọ́ àlàkàtúntà ní kó ti sára bí sàlàyé tí àdọ́tọ́ kọ̀ọ̀kọ̀ mà wípé èèyàn máa kíkà hàt masjid hak ànábi sàlàyé fún sọlọ sọlọ tó tún ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ ń jọ mi ní jùmọ̀ kejì àlùkẹta so èyí tó ṣẹlẹ̀ sí ń jọ ní ẹ̀jùmọ̀ kejì àlùjọ kẹta ní túmọ̀ sí kó gbàgbé ni lẹ́yìn ìgbà tí ànábi sọ̀dá jẹ́mọ̀ sọlọ sọlọ pé èèyàn máa ṣe bẹ́ẹ̀ nàní lè fi sọ pé sọlọ lọ sọlọ yá èdè òkè wákà méjì kò sì mọ́jọ́ ogun ògbọ́n nínú àkàrà bẹ́ẹ̀ ọ̀dọ́ tọ́ba tó bá dàbí tó ti mọ̀ pé ìdájọ́ tó yàtọ̀ mọ́tò ní pé ìran ti tí ìran bá wọn mọ́tò sí ó wá dàbí lọ tó dàbí ó jókòó ó ń tàn ó rántí fún ẹ̀rọ ìdájọ́ alẹ́ tí mi òun yóò dìde kì í ṣùgbọ́n tó yẹ kó kọ̀mọ̀ dájọ́ kò ní dìde. so n tó dọ́dá náà ọ̀rọ̀ yìí ni pé gbogbo ẹni tí ọba ẹ̀kọ́ kìtà kò nímọ̀ nípa ẹni wọ́n á sàlàyé fún un àbí ó jò kọ́kọ́ kò jòkó ẹni wọ́n tí wọ́n wà sẹ́kùn ọtí gbé òǹdó tó dọ́dọ̀ ni pé kó dìde kòkì tó dọ́dọ̀ ni pé kó ṣe kí ni kó dìde kí òkì so torí pé ànábì sọ pé sọlọ lọ sọ ǹdẹ òkèrọkà méjì ti jẹ́ ti tàṣẹ́ àtìmọ́sí so ìyẹn kò ní ṣe pé pẹ̀lú pé kásí àpò láàrin tó gbàgbé àti ẹni tí ó kọ́kọ́ kọ̀ mọ́ nígbà kọ̀ mọ́ dájà tẹ́lẹ̀ àbí ẹni tó ti jó tó ti dòkó pẹ́ ẹni tí ò pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn so ní tí ó fẹ́ràn nìyẹn ọlọ́run bàbá tó nínú. kódà tó bá jẹ́ pé ó ń tọ̀ ó ti kí tẹ́ hàtí mẹ́sì tẹ́lẹ̀ kankan wá ṣẹlẹ̀ bí àlọ́lá ẹ̀ já bàbá lọ ṣe kankan ta àlọ́lá rẹ̀ já dúró lásìkò àyè tí Eh, afifọ́nù sàdáwọ̀ fún kálukú wa bọ́lá rí kọ́ọ̀lù ọ̀bọ̀sẹ̀gbẹ̀ kínní adé nǹkan mi sọ́mu jáde kó ọmọ sáàsì tó fi jáde ẹsẹ̀ méjì rẹ̀ jáde kó ọmọ sáàsì báyìí tí èsì ẹsẹ̀ kan gbogbo rẹ̀ jáde kó ọmọ sáàsì so irú ń tàn bá wọlé padà ǹjẹ́ ẹkùn tẹ̀ hẹ́t mọ́sídìkì àbí òní tẹ̀ hẹ́t mọ́sídìkì so ẹnbẹ́ náà onímọ̀ tọ́sọ pété ńgbà tí wọ́n ti kí lẹ́ẹ̀kan yìí kí jáde tó jáde tó fún wọlé padà kò ní tún kí mọ́ so oníṣẹ́ lẹ́nu wọn tán sọ pé rárá yóò tún kí àti sọ mọ́sálà yẹn àyà ti sọ́ọ́ nígbà tí adéré táwọn sọ̀rọ̀ nípa mọ́sálà tahiyat masjid àbí mọ́sálà rẹ̀ tahiyat masjid wọ́n ti sọ pé ń tọ́jú àdúrà pé kí èmi ó tán kí torí pé ìgbà tí wọ́n ti jáde nígbà tí wọ́n sì mọ́sálà tẹ́lẹ̀ náà anabi sọlọ sọnà wọ́n sì rọ wọn lọ ìdájọ́ yẹn máa pé tí àwọn bá wọ mọ́sálásí kí àwọn máa jókòó tóbi kí rákà méjèèjì ìgbà tí àwọn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó wà ti jáde padà ó ti kó ń dájọ́ tó ti wà mọ́sálásí nù wọ́n ti kó ń dájọ́ ta ni lọ́jọ́ ó ti kó nígbàgbé nǹkan ọmọ sítáṣí so tó bá ti tún wọlé padà ẹ̀ tún tún kí ni ọlọ́run padà tó ní ìmọ̀ so eléyìí sì tún lè wọnú mọ́sálà kanú òṣù òun ni mọ́sálà hali àtàkárà lọ́fọ́kùn lè tàkárò sàbàbìhí àwùlà ṣé tí ìdájọ́ kan ìdájọ́ tó bá nídìí ṣé yorùbá tí ah ṣùkànnà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀dà lóòrùbà tí ẹ̀dẹ́kátàrẹ́ parí lẹ́yìn ṣẹlẹ̀ lóòrùbà tí ìdájọ́ tó bá ti ní ìdí kan tó yẹ pé abatiri di ẹni àwọn afi dídájọ́ yẹn tí ó dájọ́ bá ti ní sábàbí nǹkan yẹn náà ni ìdájọ́ wọn máa repeat bí sábàbí ọ̀sẹ̀ ń repeat so ń bẹ́ẹ̀ náà asọ́ọ̀bù tó rí bẹ́ẹ̀ lápèjúwe Ramadan yàtàkárà rò bìtàkárò rí bìtàkárò kìnnì. شهر كان شهر كان شهر رمضان شهر رمضان gbogbo ọba tí kíní bá ti ń bá yàn láyé ṣé àrùn Ramadan náà ni ọmọ ṣe kíní ọmọ ìgbà yẹn ló sọ pé ń bá dáa tọdún tó lọ ń bá tọdún kọ́nà kó jẹ́ kádà pẹ́ wọ́n ṣe alópin sí pẹ́ẹ́sì gbẹ̀yìn ọjà. so bẹ́ẹ̀ náà ni sọ̀látọ̀ lọ́hùr àdéhìké yìí sọ̀lá lásìkò yàrá ti wọlé. so bẹ́ẹ̀ náà ni zaka gbogbo ọba tí wọn bá ti nínú sọ kí ni ọmọ ṣe ẹ ẹ mọ̀ ẹ́ zaka ìwọ́n sọ pé mo lọ́dọ́ tó lọ kí ló ti wá jẹ́ kí n àtàlákàbà ní ṣe gbowó ni ẹ̀yìn àti tó jáde wọn mọ̀ ló ṣe wàhálà wọn ni wọn máa fún wọn lọ́wọ́ sí tẹ̀lé wa so ẹnìkan ẹnìkan ti ẹnìkan yọ zaka mo zaka ni lájájá yọ yìí ní àná ilẹ̀ jóná so wọn fún wọn ẹ̀sán nìkan yọ zaka yẹn tó yọ zaka ilẹ̀ jóná ẹ̀sán nìkan yọ zaka <laughs> náà mẹrẹ soso ẹẹ sọsọlọb ẹnbẹ náà sọlọb àwọn akam tó di bẹ pé mẹ́ńkọ́ bíi ní náà takarọ́ bíi takarọ́ sábàbí yìí ẹsìn bẹ sọ bẹ́ẹ̀ sọ jẹ́ pé atọ́yìn náà dájọ́ mi tẹ́ pé náà takarọ́ bíi takarọ́ sábàbí yìí gẹ́gẹ́ bíi hajj hajj lílọ èèyàn ládùn àti lọ sí hajj tí a bá ti lọ hajj kan ṣoṣo òun nìkan lọ́jọ́ náà yàn fún yàn tí àwọn bá ládàá ó sì ládàá ó lọ́gọ́rùn ọdún láyé ó sì ládàá àti sí hajj kì í ṣe dandan kó sì kí ni àwọn tó bá fẹ́ ṣe ní náfìlà lókun nǹkan tó bá wọlé mọ́sálà tó ń sọ yìí náà á rí i pé tó nǹkan bí lèmi àtàkárò bí àtàkárò sábàbí iná sábà tó fojú eléyìí wòye fún àsìkò bàtí àwọn jáde kó o mọ́sálásí tó wá wọlé padà ló ṣe kí ni o dókítà sọlá especially ẹni tí kẹ́ ń lọ tí ń jáde tí ń fòlù náà mẹ́wàá tí ń padà wọlé ọmọ kì í náà ní ádàlọ́ rìpọ̀d ádàlọ́ rìpọ̀d <laughs> ádàlọ́ rìpọ̀d kọ́nà tó ṣàn ọ̀nà àbàlọ̀ tó ní ṣùgbọ́n ìṣẹ̀láfù lórí ọ̀nà méjì náà ní wọ́n bẹ̀ ṣé yóò tún kí àbí èyí tí a ti kọ́ kílà kọ́ ti tó èèyàn bá jáde lẹ́nu wa ṣùgbọ́n ó dẹ̀ jùlọ kọ́sá àmọ́ta àṣìta tí àwọn àti wàá máa ṣàtọ́ ọ̀rẹ́ ṣe ìbádà tí èyí bá ṣe kankan àkàtúntò tó ní ọmọ ọmọ jáde pẹ̀lú kọ́ máa jáde fòfòfò bẹ́ẹ̀ ọba tí ọba gbẹgbẹ ní kọlù ń wọlé tí o ṣe pé gbàrúrà kan náà má jàre taburú tí o ṣe pé kíníkà so subhanallah nígbà tí wọn máa di ti ń lọ nílé àmì màdá máa ti máa tí àwọn ọmọ tí à ń lọ tí màmá mi tí à ń lọ bàbá mi tí à ń lọ wọn sì máa fi róònù ṣe kíníkà kiri fún yín wọn náà má jàre àbúrò ṣùgbọ́n àwọn ọmọdé lẹ́yìn ìbádà tí a fẹ́ ṣe kàn ní rí àdùn ẹ̀ bó ṣe dáàbò náà ni kò ní lè kí n sọ mọ́tò bá ní sábà àbúrò fẹ́ kí n sọ ọ̀nà má jàre àbúrò wọ́n sì lè sọ̀rọ̀ àbí dáadáa náà bóyá èèyàn máa pè kankan ti tán létà àbí wọ́n fẹ́ béèrè kankan fẹ́ fẹ́ kí wọ́n ra pọ̀ ǹjọ́ pé pé lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì subhanallah lẹ́ẹ̀mẹ̀wá àbí wọ́n ti mọ̀ pé ẹnìkan jáde nígbà tó ti lẹ́gbàá tó tọ̀ wọ́n tó tó tàn pé àbábá lájájá tẹ̀ mí tó náà tàn pé bí sẹ́wọ̀n ṣe kọ́ bá wọn wọ́n tọ̀ ní kò ní rí àdùn ìbádà tó fẹ́ ṣe mọ́tàsí gan náà so tí màá tàn pé àwọn àmọ̀ àwọn àmọ̀ sàtìtàn tó fẹ́ ṣe ìbádà fọlọ́wọ́n balẹ̀ ìwọ náà sì ní ẹ̀san rẹ̀ ìwọ náà ló ní ẹ̀san rẹ̀ fún rẹ̀ ń táàmù yẹn wọn náà máa tó bá jẹ́ pé kankan ló mọ jáde bákan wọn máa tàkà rárá ìyẹn ló tún bá àwọn ẹlòmíín tó ń tẹ̀lé ẹ̀rọ pọ́tà lọ sí ìgbèdì pé tí wọ́n bá ti ń pè tí wọ́n bá ti ń ṣe ìkọ́mọ̀ ẹ̀rọ bá ti ń ṣe báyìí ẹ̀rọ bá ti lọ́ọ́ dá ẹ̀rọ ti lọ́ọ́ gbé fún un ẹ̀rọ bí kọ́ sùhánà lẹ́nu rí kọ́dà ẹlòmíín bá dé pé wọ́n ṣe kó bá ń ti ṣe ìkọ́mọ̀ ẹ̀rọ ti ẹlòmíín ti wọ̀n gan ní tí wọ́n ti rí nígbà tí jẹun nígbà tí سبحان الله قبام واو سوانا قسم الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم